orí ẹ pé ṣá ló ń kà mí lóhùn bí ṣe ń bẹ sọ látẹ̀kọ́ mò ń pè ẹ́ ó jẹ́ ń kà mí lóhùn kó tó dáhùn ṣó gbádùn kí ló ṣe látẹ̀kọ́ tí mo ti ní kò ṣe nǹkan tí mo ní kò ṣe. ṣiṣẹ́ ń kíjì ni mà kí ló dé tó sọ pé kí ló ṣe. tọpẹ o fọ glass cup mi ah iye ti bàjẹ́ wọ́ mi tẹ̀bẹ́ ní wàhálà kọ̀ọ̀kan ó yá bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa kó báyìí kó máa fi yára ẹ̀ báyìí báyìí orí ẹ fọ́ dànù onígbèsè òṣàlù gbòòrò abẹ́rẹ́ òkú ẹ̀kú wọn yẹn tó ń dá gbọ́sọ kò lè dùn mí fún ẹ kò lè dùn mí fún ẹ mákó mákó mákó bóyá bóyá. kí ló dé kí ló tó yìí kó fi máa ya rẹ. màmí ẹ wò ẹ wo glass cup olówó iyebíye tí tí tọpẹ fọ ṣé ẹni báyìí. kàdìdà ṣé n tó tó yìí ló ń dánwò kí ni ìtumọ̀ yẹn tó bá fọ glass glass cup wá jẹ́ kí ni òwò ẹni kó mu kó bẹ̀rẹ̀ sí ní fi ya rẹ ní ara. àwọn ọmọ yẹ àwọn bàbá ẹ irú ìwà wo nìyẹn tó bá jọmọ ọlọ́mọ ni wọ́n ní tó bá jọmọ yẹ kò jẹ́ ṣerú ẹ̀ kí ni ìtumọ̀ yẹn. màmí ìbíbẹ̀ tí òun lè yẹn lọ èèyàn mú glass cup ó fọ mo dẹ̀ ń bá wí ẹ̀wọ̀n kan tẹ̀ ń sọ màmí mi láìkẹ́ o. kádìjà wà ní o yà kó mú gbogbo ẹ̀ kó kó tó. má kò ní kọ o tí o bá fi yá rẹ̀ má fi yá ẹ̀. èyí tó kó yẹn lọ yá ó yá ó yá ó yá ó yá gbégbégbé má lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àgbàlẹ̀ àti kò ní má fi yá. ó yá mú mú mú bọ́sẹ̀ rẹ̀ mú máa fi ojú ẹ̀rí nílé ilé wàá ló ṣe bẹ́ẹ̀ mọ́. kàyídà ọkọ mo kò ní ó ṣe kàyídà. kí ló dé lọ kí ni wàhálà ṣe wá tó yìí a ò dé jókòó ara ẹ jẹ́ ọmọ yìí tó yẹ kó máa yìn ò ní yìn wàá kọ̀ kó girigirigirigirigiri ok nígbà tí wọn bá kó girigiri bọ́mọ tó bá ní kó lọ mú kẹwàá pálí ló máa lọ gbé wà ẹ́ ọmọ tó yẹ kó máa yìn kó ń ṣiṣẹ́ fún ẹ ò ṣe yẹn. mi ò láì bẹ ṣe sọ̀rọ̀ ah ṣé àmọ́ kó tó ṣẹlẹ̀ sí ìtẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ pé ẹ máa fi glass cup jáde ṣé ó da àgbàlagbà rẹ̀ kó máa fọ́ glass cup kí ló tó ń tún kí ni ṣé mo ní kó kí ni kí ni kó ń gbómi bọ̀ fún ta ló wà ní dayé tébù tó ń jẹun tó fi ń gbómi bọ̀ ṣé mo rán olómi ni nítorí pé kò ní kó tó fẹ́ ṣe mọ́ nítorí wàhálà yìí pọ̀ jù wàhálà ti pọ̀ jù kó ṣe jẹ́jẹ́ kí ló dé mọ́mì ẹ̀wọ̀n mi láì kọ́tẹ́ ẹ̀fẹ́ wọn sọ báyìí tó bá jẹ́rú ẹjọ́ tẹ fẹ́ máa dá nìyẹn èmi àti màmá jà èmi ò láìkẹ́ o kí ni ti máa fẹjọ́ sùn jẹ́ máa support Tọ́pẹ́ irú kí ni gbogbo yẹn ń sìn. iṣẹ́ máa sọ tèmi tó bá ṣe nǹkan fún yàn èèyàn máa ń yìn ni kí ló dé. èmi ní kí bàbá fọṣọ èmi ní bàbá ṣe bẹ́ẹ̀ kí lèmi àtẹjọ ń gbénulé fún sọ èmi àtọgbà máa gbénulé màmá ṣiṣẹ́. ẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ká kẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká kẹ́yìn sọ́wọ́ òsì béèyàn bá fẹ́ yìn dé ìsẹ́yìn ẹni máa yìn ní àyìn ni kí ló dé máa yìn máa yìn ọmọ yóò gbìyànjú. ẹ wo gbogbo ìjà ẹ sọ yìí èmi máa mi lọ́wọ́ ẹ̀ ó máa ra tuntun fún mi nínú ilé ilé mi yìí ẹ ń ṣàwọn gbalẹ̀ wá kó wá gbá gbogbo eré kó má gbóyàn lẹ́sẹ̀ bí ìbá sí bí bàbá.